بني الإسلام على خمس خمسة أركان في الدين صوم وصلاة وزكاة حج والشهادتين شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله إقامة الصلاة إيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى الإسلام على خمس خمسة أركان في الدين صوم وصلاة وزكاة حج والشهادتين وأكلم ربي خمسا أطهر بدني بالصلاة بوضوئي بركوعي بخشوعي دوما ألقى بني الإسلام على خمس خمسة أركان في الدين صوم وصلاة وزكاة حج والشهادتين شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقامة والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير هدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدب رحمه الله وباوة يتوى الله على أولاه قبو جسنا محمد أتوارى ليلة أتوارى صحابة للأقفة إجابة لما يبيه تداجه سيما واسكو فولاك تتبه هنا نعلم القرآن الكريم ọlọ́run máa máa sọtẹ́rẹ́ àwọn kalẹ̀ láti wá fi kún wa ṣe àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ìta fi jòkó tá a fi máa lè gbọ́ nǹkan ní ìta yàtọ̀ sí kura kọ́ ọ̀nà mọ́jẹ́ nìkan kan wọ́n mọ̀ ẹ̀wá rí ìtọ́ dáadé nínú súnmọ́ ojú ọ̀nà ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo ojú ọ̀nà pátá kò sí ìtọ́ dáa tó ojú ọ̀nà òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ tẹ̀lé ìnìyẹn fún wọn ní oríire ayé àtọ̀run ọlọ́mọṣàtìwá ọ̀ṣọ́gbẹ̀rẹ̀ òmùrì mọ́ dàtàtùhà gbogbo nǹkan bá fi ń jọ́sìn fọlọ́wọ́n bá tí ọba sàkọọ́lẹ̀ nínú Quran tí ó sàkọọ́lẹ̀ nínú hadisi táwọn Abubakar àti Umar Usmanu tí wọn fi jọ́sìn gbà wọn láyé òní wọn pè ládàá lẹ́sì dídí àni wọn pè lárúbáwá wọn máa pè ní innovation lédè òyìnbó àgbélẹ̀rọ ní Yorùbá rẹ̀ àgbélẹ̀rọ ẹ̀sẹ̀ tí ó ná kọ́ọ́lẹ̀ bó ṣe kọ́ tó káwọn èèyàn pọ̀ mbẹ̀ tó dọ̀láàlà anábìíní kúlò bídà àti dọ̀láàlà anábìíní àánú ni àwọn kan ní bídí asanada wọn ní sẹ dọ̀làlà tó asànà tó wà kéèyàn ní dọ̀làlà tó dà ẹ̀rí wọn ní dọ̀làlà anábìíní kúlò bídí àti dọ̀làlà gbogbo ntaba ti dálẹ̀ tí ọ̀la kọ́lẹ̀ àánú ni kọ̀wá sánú kàtà lè má sọ pé àná tó dáa ni àná ọ̀dà náà ni ọlọ́run mọ̀jà sọnù gbogbo àtàǹbẹ̀ ló kọ́ àná ọlọ́mọsà bá pa wọn náà sójú ọ̀nà kí gbogbo akọ́lọ́mọsà sọ ọlọ́mọ àti jẹ́ ìjọba ní ká gbé o kì í sì nǹkan tó lẹ̀ wá púpọ̀ nígbà tí ń gbọ́ náà ni ká tún ṣe revision ká tún ṣe àlàyé láti fi ẹran wa létí wọ́n lè wà ní mùsùlùmí wọ́n níta ni wọ́n ń pè ní mùsùlùmí kúlù lè dẹ́ ilé islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu kálukú náà ń pèpè wọ́n ń pàpè mọ́ra pé àmì mùsùlùmí àmì mùsùlùmí mùsùlùmí ni mí kọ́dà yóò sọ fún mi pé bàbá àwọn lọ́kọ́kọ́ kọ́ mọ́sálásì ìlú àwọn ní 1900 sẹ́ni gbogbo ti ń sọ yẹn sìn kò sọ di muslim ẹlòmíì jẹ́ ẹlòmíì wà maka tí ó sì ní islam ẹlòmíì sì wà nínú abúlé wa ń bí tí ó sì máa ti islam gidi islam ní í ṣe pẹ̀lú ìmọ̀ islam ní í ṣe pẹ̀lú lílo tá bá ń gbọ́ nínú Kùránì àti sunna islam tawawi ó ní ìwé méjì ìwé méjì inú ẹ̀ láti máa rí islam alukur'an àti kíni àti hadith anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ní ọba ti sí nínú ìwé méjèèjì àyíkú ní islam ẹ wá rí alukur'an ìtawìlì àti sunnah ó kún kẹ́kẹ́ bil aqaid pẹ̀lú àwọn ìyàdúró kan ìgbàgbọ́ léyìí tí mú yàn sórí rí ìgbàgbọ́ tó bá ti yàtọ̀ sí ìgbàgbọ́ tó wà ní quran kì ṣe ìgbàgbọ́ tí mùsùlùmí lè ní àárín nínú ẹ̀ ó kún kẹ́kẹ́ bil ibadat àwọn ìbádà báyìí láàfin náà níta àfin súnmọ́ lọ́wọ́ bá ní ọkọ̀ rẹ pẹ̀tẹ̀ nínú alukọ̀ránà àti súnà èyí tá a bá ti rí ń bẹ̀ àyèfi jọ́sìn fọlọ́ lẹ́yìn náà àárín nínú alukọ̀ránà àti súnà al-akhlaq at-tayyiba àwọn ìwà dáadáa ìwà rí téèyàn máa wà láàrin àwọn èèyàn tí wọ́n sì máa rí islam lára yẹn táwọn èèyàn máa gbèrò àti gba islam torí yẹn táwọn èèyàn ó di mùsùlùmí níbi iṣẹ́ nítorí yẹn táwọn ẹbí rẹ tí wọn ò sí islam tí wọ́n sì di mùsùlùmí látara àwa rẹ nínú islam nìyẹn tuli nínú alukóran àti súnà láti wàkàtàlì kan wọn àmàlà lẹ́yìn náà ní islam ló gbé ọ̀nà ọ̀nà tá a gbà rówó tá a gbà ṣiṣẹ́ tí a fi rí owó halal tá a halal tá a na owó ìsọ̀nà tó dáa tá a lè ti gbádùn ìṣẹ̀ ní ilé ayé wa nítorí pé owó àti iṣẹ́ ó so mára wọn iṣẹ́ làá ṣe làá fi rówó owó làá fi gbáyé tó ṣe dẹ́pẹ́ èèyàn gbọ́dọ̀ fi abala àkàlẹ̀ náà abala mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ ni èèyàn gbọ́dọ̀ fi kàn ṣe lé ń bẹ̀ táyé rẹ̀ bá fẹ́ bàjẹ́ ọgbọ́dọ̀ fi gbàgbọ́ ṣeré ọgbọ́dọ̀ fi bàdà ṣeré ọgbọ́dọ̀ fi wà ìwà ìwà ìwà rere ìwà rere wọn náà lọ́jọ́ ẹ̀sìn ẹ̀gbọ́n tó kù láyé lọ́jọ́ ẹjọ́ kìyàmà ó sì gbọ́dọ̀ fi àjẹ àmọ̀ ṣeré ọtẹ pàmọ́sẹ́ ọmọ ro halali ọmọ wa nà sọ́nà halali al-islam kí láǹpẹ̀ islam wọ́n istislam lillah ní ká ń pè ní islam fáwọn tá a bá ń pàpè mọ́ra islam tá a yìí ṣe mùsùlùmí ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní ká juwọ́ ju sẹ́lẹ̀ lèlá fún ọlọ́run ọba nìkan bí tawhidi agbàpọ̀ nìkan ọlọ́run ọba wa lọ́ba tó dá wa tí ń darí wa òun náà nìkan láti ìjọ sí fún o ò ní sin nǹkan máa wọlé nkẹyàbùdà ọmọ wa tẹ̀lé ọlọ́run ọba rí bìtọ́ gbogbo àti máa ń ṣe báyìí wọ́n máa ṣe wọ́n ṣe báyìí ò ní ṣe wọ̀lùbàrà àti mìíràn ṣíríkì wà á lè ọwọ́ àbọ̀pá bọ́ṣẹ̀ kó nínú ẹbọ àtàwọn ẹlẹ́bọ ò ní ṣẹbọ ò sì ní máa wọn lẹ́bọ ní ọ̀rẹ́ nítorí ẹbọ ọ̀tá ọlọ́run ni àwọn tí wọ́n ń ṣe bọ́ ọ̀tá ọlọ́run ọba ni wọ́n wọ́n mọ̀ pọ́lọ̀ lọ́dá sọ̀rọ̀ lọ́dá lẹ̀ wọ́n wá ń tún fi nǹkan mìíràn wọ́n tún fi rìn lẹ̀ wípé òṣèlú èdè ọlọ́run tí wọ́n máa wá tí wọ́n wá lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ abẹ́rẹ́ wọn lọ́mọ sọ́wọ́ lọ́sà o gbogbo agolo kọ̀ọ̀kan ni wọ́n ti bọ̀ sísá agolo náà wà níbẹ̀ yìí náà wọ́n bọ̀ sísá bẹ́ẹ̀ wọ́n bọ̀ sísá lábúlé lábẹ́ wọ́n bọ̀ wọ́n bọ̀ lápẹ́tì wọ́n bọ̀ lọ́nà òkè àró níkòròdú ńlọrin ńlọrin jama ìlú àfà wọ́n ń ṣe òrùsà ńlẹ̀ kò sílùú ayé ẹ bá tó wá débi ẹ̀bùn abẹ́kúta à kò sílùú ayé tí mo ti bẹ̀rù sá àmọ́ iṣẹ́ àwọn àlùfáà òun náà ni pé àwa la gba iṣẹ́ àwọn ànábì ọlọ́run àwa náà máa wá pariwo wípé níta àwọn ànábì ọlọ́run ọba sọ kí wọ́n tó lọ òun náà ni pé àní ibùdókòláhà ẹ máa fi àlá nìkan wọ́jẹ̀ tẹ́nìdò tọ́gùt ẹ jìnnà sí tọ́gùt tọ́gùt ni kó lè má yọ ọ̀bádùn nìgbèrè là gbogbo tí bá ń sìn tọ́yàtọ̀ sí ọlọ́run wa a sọ fún wọn wípé gbogbo àwọn òrìṣà tí wọ́n bá ń bọ lábúlé ká lè sílẹ̀ kí wọ́n gbà pé ọba tó dá òrìṣà yẹn lọ́ba tá a ṣe huwa al-ma'budu huwa al-khaliqu huwa ar-rasiku huwa al-mudabbiru huwa al-muhyi huwa al-mumitu ọba yìí lọ́ba ti ń gbogbo nǹkan ọwọ́ rẹ̀ lórí wà ọba ní dáàbòbò yẹn ọba yìí ní ìpààyàn onífẹ́ni tí ò tí ì kú lẹ̀ tí ò jí tí ò jí ó ti kú ọba yìí náà lọ́ba tí mo jíjẹ mọ́ mo fún wa kí sì ń darí gbogbo nǹkan òsàwọ̀ ní ìkàkà kan tí ń darí tayọ fún ọkàn dòkó síbẹ̀ mùdábàrò ni wọ́n ń darí ọ̀hún náà ìkọ́tà ìmán ayọ́mọ ayá mi nínú ẹ̀sìn islam anabi dòkó báyìí sallallahu alayhi wa sallam jìbìrì ló wá bá anabi sallallahu alayhi wa sallam ọwọ́ aṣọ islam ìdá anabi mọ́sálà ìsàlàyé kí ni islam ànábì ní àtúnṣàdà àlá ìlà ìlàlá ọ̀ jẹ́rìí pé kò sọ̀rọ̀ tá a sìn لا معبود بحق الا الله لا يملون وان محمدا رسول الله وجب فيني يو يمني وتسورا اي اي او كان وان بلدي مو اي او كان ni méjèèjì yẹn ni wọn pè ní erigun ohun ẹyọ kan Ọlọ́run àtàlẹbí kò sí ìyàlọdọọtọ mo fẹẹ tẹ lọlọ ìdí tẹlẹ ẹ ò lè rí ẹ̀sìn ò lè pé mo fẹ́ tẹ̀lé ànábì àwọn ènìyàn tẹ̀lé lọ kọ́lá lọ́n sọ bí ayé àmì tó ní wọ́n máa ń yọ tí ẹ̀rọ lọ sódà fọkọ́dí àtọ́ aláha ẹni bá ti ń tẹ̀lé Muhammad èmi náà ní sẹ́kí mi mi ń tẹ̀lé torí mi ni mo ránṣẹ́ orígun ẹ ọ̀kan ní méjèèjì yẹn o lè jẹ́ mùsùlùmí kan máa kọ́ lọ́wọ́ lè rí kọ́ ní máa sọ pé òwòsàn àlùsùn náà nígbà torí ní sìn àìgbàgbọ́ yé islam ó jẹ́ kí àwọn èèyàn kan wọ́n yà wá lọ́tọ̀ wípé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí alùsùnà làwọn yẹn àwọn eléyìí mùsùlùmí sangilite ni àwọn ọ̀rọ̀ ni márùn létí bóòlù yẹn ti dé jẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ ẹni tí ń tẹ̀lé sunna òjì sanna muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lọ́wọ́n sọ wa náà islam tá a sèyí ànábì náà ń fi hàn sọ wa kọ́lọ́ mọ́tà sọ wa ní mùsùlùmí ọ̀dọ́dún ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa أواني ni وتقيم الصلاة ọ̀tún kí mọ̀ sọ́dà ọmọ wa kí wọn àwọn àbọ̀ àkọ́ gbogbo ẹ̀sìn tẹ́yìn bá gbà tí ọba kí wọn wọ́n máa ń kéwú dé ibi bá kí wọn lẹ́yìn Yorùbá o tí ó lọ́wọ́ òṣèlú òun ti gba tẹ́lẹ̀díà òun ti gbà níyà àwọn tí wọ́n bá ẹ̀sìn àwọn débi wọ́n á bẹ̀rẹ̀ bàkà hàtà yá àfẹ́yà yẹn kì ẹ̀ máa sin náà ọba kíkítì ìdánimọ̀ nípa ọlọ́run fi ṣe kí ni tí ó fi dé kí ìdáná ẹ̀rọ ti dé ẹ má sì ọlọ́run mọ́ àáyà yìí àṣìtú ìdáyà ẹ̀sìn sọ ni pé máa sin ọlọ́run ọba rẹ hàtà ayé àti akẹ́lẹ̀ yẹ̀kí títí ní yẹ̀kí ni ó fi wọ́n dúṣọ́ yẹ̀kí ni náà òun náà ni alimọ́ọ̀tù ìkú àjẹkù ló ń jẹ àgbàkú látẹ́gùn ẹ̀wọ̀n àwọ̀kú lásọ àárín eré ilẹ̀ ọlọ́run àárín ká ìjáde láyé ni a sì máa sàǹfààní mbẹ̀ oorun àálò tí ká ìjáde láyé ẹ̀sìn náà àsìkú lẹ̀sìn ọlọ́run ní ẹ máa sẹ̀mí kí fi ikú fi yọdún sí i. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́yìn ọ̀pẹ mùsùlùmí kọ̀ wá nígbà tó ti wá kírun o lè jẹ́ muslim tó o ti ṣe kí ni tó o bá ti kírun. nítorí táàbà ti sọ̀rọ̀ ẹ̀sìn a máa mú evidence wá nínú àlùkòrán àti sunna ẹni tọ́nà bá ti pè ní mùsùlùmí náà mùsùlùmí ẹ má dara yín láàmú ẹni tọ́nà ẹ má jẹ́ nìkan dá yín láàmú tẹ́nìkan má tó wí nǹkan mi tó bá jàdọ̀ sí ìta kà nínú alukoran àti sunna ìsìnà ni àmọ́ ó lè jọ ìmọ̀ náà nígbà mi lójú ẹlòmíì alẹ́bí ni wọ́n tó kéèmọ̀ sọ́lá ọwọ́ máa kí wọn ìka kan òsì yín dín ìrùn rẹ lọ́wọ́ aláàbò bẹ́ẹ̀ nínú àwọn bẹ́ẹ̀ náà àsọ̀rà alẹ́bí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wa àtàwọn sunday àwọn jọ́ọ̀nù bí ẹlẹ́fun àti bí olóòsà àyè ìyá abọ́jú bọ́ọ̀rẹ̀ àsọ̀rà ìrùn náà ni àmọ́ àtàràkà á tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti gbé òun lẹ̀ tí ọba ti kí ọkọ̀ ìkáfà ó ti di kìrìsìtì lọ́dọ̀ ọ̀rọ̀ ọba wọn. kí n tó wá kí ojú ìgbìmọ̀ kan sẹ́ni pé ibẹ̀ láti ìdọ̀lù ìgbọ̀n àwọn tẹ́lẹ̀ alẹ́ kí wọ́n lẹ̀ yorùbá o pé tẹ́lẹ̀ àwọn olùwọ́n kà tí òfin kí wọn wá ní dùkú báyìí wọ́n ti bá gbọ̀n alòlù kan lókè ìwò láìpẹ́ wọ́n wá sọ fún ayé pé àwọn kan bẹ nínú mọ́sálásí wọ́n á máa wá nínú mọ́sálásí àmọ́ wọn kí wọn. àwọn tá a wí ìwé ṣe lé ní kọ́dà wọn nílò míì wọ́n ní yóò ní ojúṣe kan fẹ́ kó ṣe mọ́sálásí bóyá yóò gbalẹ̀ ni o bóyá yóò ṣètò kan ni o tó bá ti pè ní o sì jáde pé mọ́sálásí. àwọn yóò wá pàdé ẹ lójú ọ̀nà pé lórí alóhùnfẹ́ mọ̀ kan lé wọ́n sì dára wọn mà sọlúm sọlúm ni wọ́n máa fi ń kíra wọn ìtàbí náà sàlámù àlékún yẹn sọlúm sọlúm. àyà muslims lójú ara wọn pípé mùsùlùmí ni àwọn náà àdáwọ̀ ni ọlọ́kọ̀ wọn sàṣọ àwọn táwọn èèyàn sọ̀sọ̀ tàbí kàwé àwọn tí wọn ìjọ tí wọn ìjọ mọ́kẹ́wọn wọ́n sì ń pẹ̀lú àwọn ní muslim wọ́n sì ń gbà wàrà mọ̀dá wọn lọ mọ́kà ẹnìkan lọ́wọ́ òun àtẹnìkan àwọn jọ lọ mọ́kà àwọn ilé kan làwọn jọ wà gbogbo àtàwọn jáde lọ lè kírun ní haramu kò jáde rí ó ní irun ti kílósì mo ti kílósì rùn kò sí irun márùn ní kò sí oní ìtàsọ̀ onífẹ̀rùn ìjọ tiwọn náà nù ọlọ́run abẹ́ ọlọ́run nínú àánú rẹ̀ àrọ́mọdọ́mọ wa ọlọ́mọdé ọ̀daràn wọn lẹ́yìn náà wọ́n tó di ọ̀zàká ọmọ wa yọ ọ̀zàká ọmọ àtàánú ọmọ àtàánú àwọn aláìní nínú owó tí wọ́n ní nítorí pé kí wọ́n yúrò lé ọlọ́run gbogbo àwọn táwọn jẹ́ mùsùlùmí ní ìdíjà jẹ́ olówó títà kábọ̀ owó wa kí lọ́ọ́ yẹ ká ti jẹ́ àmọ́ àtàwọn jẹ́ mùsùlùmí ká eighty five gram of gold iye tí wọ́n máa ń ta lọ́jà iye yẹn ní zakawọ̀ ọ̀rọ̀ lè béèrè tó wá ti rí pé owó rẹ̀ ti kọjá one million wọ́n náà lọ lè béèrè ẹlòmíì aṣọ ńlá kéèyàn ńlá ni wọ́n aṣọ ìjọba yìí owó ẹlòmíì ti kọjá one million ní báńkì àbí tó kó sílé ọ̀wà lọ́sọ́jà ọ̀rọ̀ lè béèrè pé wọ́n ń ta eighty five grams of gold iye tí wọ́n bá ń ta tọ́ba fi lè gbé owó tó wà lọ́wọ́ rẹ̀ tọ́dọ̀ kan wá ilé kó bá ọwọ ayọ zakati ọdà sí fọti ìdákanu zaka ó fún àwọn wo ìnàmà sadaqatu lil fuqara wal masakin àwọn tálíkà àwọn aláìní àwọn tí wọn jí sí Ọlọ́run àwọn onígbèsè àwọn tí wọn bẹ nínú gbèkùn ìjọ ń pè ní ìsìláàmù ní ìsìláàmù náà tún débi pé èèyàn máa kọ́ ọ́bàpọ̀ ọmọ ayọ̀ owó tí wọ́n bá ní mùsùlùmí ni ọ́ tó ọ̀bá máa kọ́ ọ́bàpọ̀ ìyá náà mùsùlùmí nítorí ọlọ́run dáwọn kan wọ́n ní ọpọlọ wọ́n ní mà kọ́lá iṣẹ́ tó kọ́ fẹ́ẹ́ torí jọ ọlọ́run sì yà ló lọ́sì. ẹlòmíì ó sì wá láàárọ̀ ju ayé rẹ̀ yọ kankan ṣe kankan kékeré báyìí ọlọ́run sì sọ di ọlọ́run ìwọ tó ní èmi mọ̀ sọ́dọ̀ ẹni tó ní ẹni tí ò ní èmi mọ̀ ní ọmọ ní ìwọ fún nínú muslim máa ṣe sàárà tí ń bẹ lára mùsùlùmí wọ́n gbọ́dọ̀ máa sọ pé bí n pẹ nìkan lágbègbè rẹ kò sì lágbára ti fún lóúnjẹ kọ mọkùn lóúnjẹ kọ wá ní mùsùlùmí gidi yan zakati yìí dandan ni sadaka náfìlà nìyẹn Ọlọ́run ṣe ní iṣẹ́ ìjọsìn tá a bá fi di muslim lẹ́yìn náà wọta sọmọ ramadan anabi sọ fún jìbìrì pé ọmọ agbára ramadan ṣé jìbìrì ń gbára náà bọtẹ eh, jìbìrì wa béèrè nítorí káwọn ìjọ àbẹ̀bí ni kí wọ́n lè máa lẹ́yìn náà wàtàhújà wàtàhújà ẹ bẹ́ẹ̀ ti láyé haram ọmọ àwa lọ sí hajj ní ẹ̀ẹ̀kan nínú gbèsè ayé rẹ̀ tẹ́lẹ̀ bá ti lówó wọ́n mọ̀ sọ pé òfin kọ́lé òfin ra bẹ̀rẹ̀ tọ́lá ti lówó hajj hajj ti di ọ̀ràn yẹn lẹ́yìn wọ́n mọ̀ sọ pé bàbá rẹ̀ ò tí ì lọ wọ́n bá wọ̀ ọ́ kó rẹ̀ fún ọ bẹ́ẹ̀ tọ́ba ti wọ̀ ọ́ ó ti ọlọ́tìẹ̀ tọ́ba dé lọ àti bàbá àmọ́ tí bàbá bá ní mo fẹ́ lọ mọ́tà mo fẹ́ kàn án mi lọ́wọ́ sọ wọn kí bàbá rẹ ti fi ó ti béèrè nǹkan lọ́wọ́ rẹ ìtọ́jà ni pé kọ́kọ́ náà bàbá lọ kí wọ́n náà wá ṣe kíni kó wọn náà wá lọ àbí kẹjọ lọ abẹ́lẹ̀ gbogbo àwọn arúgbó wa táwọn gbẹ̀gbẹ̀ maka ọlọ́mọta ṣe ní ìrọ̀rùn fún wa ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n wa àwọn táwọn wọn lọ́nà àwọn náà gbẹ̀gbẹ̀ ọlọ́mọta ṣe rọrùn fún wa ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ màyá mi nígbà tí ah, jìbìrì wa lọ tán ọyẹ anabi wa ni sẹlẹ lẹni tó wá béèrè béèrè lẹka wọn làwọn ọmọ wọn ní wọ àtọlọ náà ní ẹ máa anabi nípa ìnà wọn jìbìrì àtàkùn yíyọ àlìmàkùn dínàkùn ayé alìsílám ọwá láti wá kọ́ ní ẹ̀sìn islam kẹsì tó kọ mọ ntọ́ wá béèrè ọwá béèrè nítorí ẹ̀yìn ni ṣàgbéǹgbà míì bẹ́ẹ̀ bá àwọn kan tí wọ́n ń sọ àwọn afẹ́ kan téèyàn fẹ́ kọjú sí wọn èèyàn wà á dá ìbéèrè ńlẹ̀ ní alikọ̀ ibi ẹ̀dá kan ẹni tó wà aṣọ òkú kí ni ìdájọ́ ẹ̀rọ Islam ṣe àwọn fẹ́ ní ẹni ní tìmà bẹ̀tẹ̀ wọ́n fẹ́ kí àwọn tí wọ́n lọ lè jó tí wọ́n nílùú fóòkù tó wà lábẹ́ sàárè nínú òkùnkùn lábẹ́ yẹ̀tọ̀ tí wọ́n máa ń ṣẹlẹ̀ sí bẹ̀rẹ̀ tó bá jẹ́ dáadáa náà ṣe ìfẹ́ ìfẹ́ ìfẹ́ dáadáa rẹ̀ lẹ́nu ọba á jẹ́ owó ìyà lọ́wọ́ ṣé eléyìí náà yọ̀ ọ́ kò lọ́wọ́ yà ọlọ́run jáde rí ìsìláàmù jìbì ìsìláàmù jìbì ṣe. ẹ̀rọ màá yá mi jìbìrìn ó wá níwọ̀ èèyàn ni ọlọ́run ti kára àrẹ́fọ́ àwọn màláíkà wọ́n máa yíra padà ọlọ́run máa yí wọn padà bí wọ́n ti fẹ́. àwọn sàhábà wọn wá rí jìbìrìn báyìí lẹ́yìn torí wọ́n ní ìrìn rẹ̀ dúdú aṣọ rẹ̀ ti kíni ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọlọ́wọ́n bá tó bá fẹ́ ṣe nǹkan kò ní tọ́lọ́ bá fẹ́ ránṣọ kò ní ìdí tẹ́lọ̀ bí Allah bá fẹ́ ṣe nǹkan innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun abẹ́rẹ́ Allah kọ́lọ́ mọ́tò islam ọ̀rọ̀ bàjẹ́ ẹ̀yọ́ màá yá mi ní tí wọ́n ń pè ní islam òun náà la sọ yìí àríkánù islam òun náà la sọ yìí àwọn pillars of islam kí wọ́n á jẹ́ pé islam ti tán ṣe ní ti wọ́n sọ yìí àwọn àlùfáà kan wọ́n ní gbogbo tó bá tó kù nínú ọ̀rọ̀ Islam tá a bá ní kí mùsùlùmí máa ṣe abẹ́ mara àwọn ènìyàn lọ́wọ́ nítorí pé tọ́wọ́ ti gbọ́lọ́ ń gbọ́ gbogbo tó wà ní Kùránì yóò máa ṣe kíni yóò máa lò tọ́wọ́ ti gbà nábì gbọ́ gbogbo tó wà ní Sunnah yóò máa ṣe kíni yóò máa lò ayélujára gbogbo Islam ti parí sí arkanu Islam àmọ́ nítorí pé kó lè bá yé wa dáadáa nígbà míì ẹ wà á nàbí dáná bí o tún máa sọ pé kíní yóò Islam ni kíní yóò Islam ni kíní yóò Islam ni ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ tún Islam ẹ̀jẹ̀ àkọ́kọ́ mú ẹ̀dùn wọn alákọ̀ọ́kọ́ alilanu mùsùlùmí fi bilad Yorùbá ṣé gbogbo wa yìí ni mùsùlùmí lẹ̀ Yorùbá lábala ẹ̀dùn wọn alákọ̀ọ́kọ́ kángbà pé aláàánú lọ èyí tí ọ̀dàrú mọ́ wa lọ́wọ́ òun náà ni pé àwọn kan sì ń bẹ láàrin wa tí wọ́n ń jẹ́ mọ̀dáfíkì bí wọ́n wá ṣe ń fèrè ìtúlẹ̀ mọ́sálásí wọ́n tún ní ojúbọ tí wọ́n ń ṣe kí ni tí wọ́n lọ ẹlòmíràn lọ lọ́sàn-án gẹ́gẹ́ ní ọ̀dọ̀ ẹ̀sùn fún ní jimá kọ́lá kò ní fi bọ̀ ẹlòmíì ojú ọmọ àtò òun ní lọ lọ́sàn òru ló ṣe ni ní ọlọ kálukú náà manuel ọlọ́run sì mọ̀ wá níta wọ́n sọ fún ọ nínú ní tọ́ọ̀bù afẹ́rẹ́ kalẹ̀ mọ́sálásí tó tún wá bọ̀ nǹkan míì èsì mùsùlùmí nítorí ẹni tá à ń pè ní mùsùlùmí òun náà lẹni tí ń fẹ́ yí kalẹ̀ fún ọlọ́run ọlọ́run ọba ní kólé ibàdí ẹnlẹ́dínlẹ́ àmàlù kìmùsọ̀lá ọlọ́run ọba ní ànábì bá mi sọ fún àwọn ẹrú mi tí wọ́n ti nígbàgbọ́ nínú mi kí wọ́n máa kí àwọn fún mi ọlọ́run wà kìmùsọ̀lá ta ọlọ́run ọba ní ẹ máa kírun wà á tó zaka ẹ máa yọ zaka ọlọ́run ní a máa fi kalẹ̀ fún ọ nígbà tó òun ti ń feri kalẹ̀ fún ọlọ́run ń bọ ọlọ́run náà gbọdọ̀ tó bọ̀ nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́run òṣàdílé òṣàjọbọ àdàbọ ìdáàbò tó tọ́lọ́ wọn bá wa ẹ̀jẹ̀ àtẹ̀tẹ̀ tí ó bá kọjú tó lọ tọ́lọ́ wọn bá ti wọ́ọ̀nù wa oníyà ayé ọlẹ́ni náà amánu ọlọ́run lẹ́yìn gbàgbọ́ òdodo ìtẹ̀kùlọ̀ àwọn àwọn islam kẹ́kú ní muslim kẹ́ẹ̀ni bá kúsù mùsùlùmí náà láti ń gbówà sí káàkiri gbogbo ẹni tẹ́ ń bọ̀ nìsà lábúlé ẹni tó bá lọ́dọ̀ ọlọ́ gbogbo ẹni tẹ́ ń sin ìmúnukó ẹni tó bá lọ́dọ̀ ọlọ́ gbogbo ẹni tẹ́ ń sin òòsàn alákójọ ẹni tó bá lọ́dọ̀ ọlọ́ ẹ padà kú òbí tọ́lọ̀ ọba dá ẹ darí padà sọ́dọ̀ ọba tó dá gbogbo nǹkan ọba yìí lọ́dà yín ọlọ́dà ń tẹ̀sẹ̀ ẹ wá ń ṣàbòsí nítorí pé ẹni tó dá sánmà ẹ mọ̀ ẹni tó dálẹ̀ ẹ mọ̀ ẹni tí ó sì dá igi ẹ mọ̀ ẹni tó dáni ẹ mọ̀ ẹni tí ń so omi kalẹ̀ fún látòkè sánmà ẹ mọ̀ ẹni tí ń fún yín ní irúgbìn láti inú ilẹ̀ ẹ dá mọ̀ àdàrú mọ́ wa lọ́wọ́ gbogbo àlàkọ́ lọ́nà lọ́wọ́ adé tẹ̀ ń sìn sùn alamu ahadi ilaykum ya bani adam ọlọ́run bá ní ẹti gbàdéhùn ẹ̀yọ́ ọmọ nàbẹ̀ ádámà allah ta'budu shaytan ife ẹni sí èso iná òwúlọ́kùnmọ́déhùn mùdí ọba aláàlẹ́ máa sìn torí pé ọ̀tá yín lè sùn wà ní gbòdó ní ọlọ́run ní ẹ̀sìn ẹ má sìn èso èso ní bẹ lábẹ́ òrìṣà àdàsírọ̀ tó ń mú ẹran ojú ọ̀nà tọ́tọ̀ ẹ má rìn ojú ọ̀nà tọ́wọ́ àwa náà sọ fún wa nílànà ife ká rìn ojú ọ̀nà tọ́tọ̀ ká má rìn ojú ọ̀nà tọ́wọ́ torí ojú ọ̀nà tọ́tọ̀ òun jásá àlìjánà ojú ọ̀nà tọ́wọ́ inú iná lọ jásí bí ẹ bá sì ti wọ náà gbére bí ẹ bá ti wọ náà gbére mọ̀lẹ́rìnà káfàrú ní alẹ́ kìtàbì ọlọ́run láwọn kèfèrí nínú àwọn kìrìsìtẹ́nì àtàwọn jù wọ́n ní àtàwọn abọ́gibọ̀pẹ̀ fi nàárì jahannama wọ́n wọ́nà jahannama tó gbóná khalidina fiha wọn ní jáde ń bẹ̀ wọn ní jáde ulaika hum sharrul bariyya ọlọ́run bá ní ulaika àwọn yahudi àti nasara àtàwọn mushriki sharrul bariyya ìwọ̀n burúkú ni wọ́n lérí ìyọ̀ ọlọ́run mùsùlùmí tó wá darapọ̀ mọ́ àwọn ẹni ibú tí wọ́n náà wá ń gbé wọ́n náà mùsùlùmí ni ọ́ àmọ́ òsàdílé ẹ̀sùn ní amọ́sọ̀rọ̀ lé ẹ̀dá kan ìjà àtúbà lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ń lọ ọjọ́ ń lọ. alimusulmọ́n àwọn mùsùlùmí òdodo yóò mẹ́nu nàbí wahdaniyyatillah wọ́n gbàgbọ́ pé ọ̀kan lọ́lọ́ wọ́n yà àbúrò wọ́n máa lọ́kàn wọ́n máa wá sìn lónìkan gbogbo ẹ̀sìn tó bá jẹ́ sìn ti ọlọ́run ọba wọn ò ní gbé fún nǹkan míì àwọn ọba yìí ní ń pààyàn ọba yìí ní máa ń jẹ́ kéèyàn wà láyé lọ́lọ́run ti ní alhamdulilayi rabbil alamin ọlọ́run yóò pẹ́ fún ọba tí ń darí gbogbo ayé rabbil alamin ọlọ́run ò gbé ayé sẹ́ni kàtà láti darí ẹ̀ ta ní darí ẹ̀ allah ní ń dà nǹkan rẹ̀ darí mùsùlùmí òdodo yóò wá gbàgbọ́ ọba yìí nìkan náà là máa ń sìn gbogbo ìgbà tó bá ti wà lé ayé tó bá ti gbà pọ́lọ̀ lọ́dà àwọn ọba yìí ní ṣe jíjẹ mọ́mọ́ ọba yìí ní ń darí gbogbo nǹkan tó bá fẹ́ ṣàdúrà ọba yìí ní ó pè tó bá fẹ́ wà hàn lọ́wọ́ ọba yìí ní ó fi wà hàn lọ́wọ́ yọ bẹ̀ẹ́ yọ bẹ̀ẹ́ ọlọ́ni ẹ̀bẹ̀ ní ọ̀kan àrò dúkù bọ̀dọ̀ ọ̀hún ni ọlọ́ni ẹ̀bẹ̀ ní asẹ̀jibula kan ìbí ó fi bẹ̀ẹ́ máa wá ìjìnlẹ̀ yìí lọ́wọ́ ìbí ó ṣàkóso lọ́wọ́ nígbà nígbà lọ́wọ́ lọ́bẹ̀ nígbà nígbà lọ́wọ́ lọ òun ẹni tó ṣe ìdáhùn fẹ́ òkè ìdáhùn àgbègbè lọ́wọ́ ọwọ́ wa dìde lóru ọwọ́ wa máa bẹ̀ẹ́ yọ wa sọm tó ń fẹ́ kalẹ̀ yọ wa ti lé ọ lọ́wọ́ lẹ́yìn náà ìṣèkáàtà wàhálà dé ìṣèkáàtà yìí òun máa ń ṣẹlẹ̀ nígbà tí wàhálà bá dé tí èèyàn fẹ́ lose control òdìdí kankan bẹ́ẹ̀ bọ́ọ̀dì lẹ́nu rẹ̀ lẹ́yìn ya Allah ya arhamar rahimin ya ayé akọ̀lù bẹ̀rẹ̀ amatika aṣèkègìs ọmọ pẹ̀lú ya bẹ̀rẹ̀ jalari wal ikram àtàwọ́kùlù ọgbàdàlẹ̀ ọlọ́wọ́ bá òdìgbàdàlẹ̀ nǹkan mi onígbára ló wà láyìíká onígbára lẹ́jànú onígbára lé gbogbo àwọn tọ́lọ̀ǹda alánìkálọ́ gbára lé òní ní nǹkan kan tó fi tiẹ̀ sẹ̀rẹ̀ àbí tó rì mọ́lẹ̀ àbí tó fi kọ́ àbí tó di mára òní ní nǹkan kan nínú ẹ̀mí rẹ̀ gan ẹlòmíì sùn kàn mára àmọ́ kan bẹ́lẹ̀ mi wọ́n gbà pé tí bọ́dà àwọn bá ti gbẹ láyé kò sí gbọ́dọ̀ mọ́dà rọ̀ ọ wá di bọ́dà rẹ̀ sẹ́mi ọgbàrá lé ọ kára kúrò lọ́dọ̀ ọlọ́ ọkẹ́ mi kúrò lọ́dọ̀ ọlọ́ tàwọn kúrò rẹ̀ yóò nípa sí ọlọ́run bá wa ọ máa pa ẹran fún ọlọ́run ò ní pẹran fún ọ̀sán lẹ́yìn náà ò ní fèrè kalẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ò ní bá ti nǹkan mi àbí kọ́ bá ti ọlọ́run ọba ò sì ní máa wá máa wá ájò káàkiri láti fi yí kádàrá rẹ̀ padà gbogbo ẹni tí bá ń sọ̀gùn kádàrá lọ́fẹ́ yìí ẹgbẹ́ tó ní ṣètòṣà yọ ọ̀dà ọ̀fẹ́ change ṣe ti ọ̀dà kọ̀ wá sí gbélé yí padà lẹ́yìn ọlọ́run torí pé decision owó ẹnìkan lọ́wọ́ ọba àtẹ̀sá òwúnà ọlọ́run bá ní ẹ lè fẹ́ nǹkan kan kẹfẹ́ kọ́sẹ̀lẹ̀ ní ayé yín ilà ayéyàṣá Allah àfikọ́ ọlọ́run ti kọ́kọ́ fẹ́ tọ́ba ti wá fẹ́ èèyàn wàá rí tí ọba fẹ́ kò ní tẹ̀yìn lọ́wọ́ Rabbul alamin tóró ní ń darí ní ń kọ̀ǹtírò gbogbo ayé ibi ayé àtàwọn fi sọ fáwọn yẹn pé kò sí ayé lọ́wọ́ àwọn àgbànú wọn ní èyí gbáyé fún o èyí tẹ̀ ń darí ayé o èyí ìyá àwọn ìyá rẹ̀ ìṣòro mọ́ngà ẹ̀wọ́ kọ̀ọ̀kọ̀ kọ mùsùlùmí wọn pọ̀pọ̀ lẹ́yìn yìí kí n pè yẹ kí n pè pè púpọ̀ kí n sùn fún wọn darí àwọn ni ẹ̀rí pé ọ̀nà níbà ní níbà kan tó ní àwọn ìyá wọn wọn wọn máa mi sí wọn la ayé ga ń sùn yín yàtá ń tutọ́ ayé ní malaria tó bá padà wá yá ayé náà padà wá kú wọ́tẹ̀wọ̀kẹ́lì alẹ́lẹ́hàyè lẹ́rí láyé mọ́tò aláàdé gbára lé àlàyé tí ò ní kú rivers ní rivers rẹ̀ nígbà afẹ́rọ́lọ́ǹtì nílẹ̀ yorùbá rẹ̀ nígbà náà láti wá nísìnyí tọ́lá wọn bá ti sọ pé kò ní í sísìnyí fún yín. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن ọlọ́run láwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ tí wọ́n wá fi àbòsí kún ímánì wọn àbòsí nǹkan tá a tún yọ ṣe ń kọ̀rọ̀ lẹ́gbàá tá a bá ṣàdúrà ni wọ́n ń pè lábòsí wọ́n wá mixi àbòsí máa ọlọ́run ọ̀la ìkàlà ọ̀mọ̀lá àwọn lẹ́ni wọ́n balẹ̀ wọ́n mú tàdún àwọn ni wọ́n ti mọ̀nà kíra ń gbọ́ yé ń bẹ̀ mọ̀ fún mọ̀hálàfà ipe ẹni tó bá lọ àbòsí má ìmánì rẹ̀ ẹ̀mí rò ní ṣe kíni ẹ̀mí rò ní balẹ̀. lọ́wọ́ àròkùn máa náà nù fìhì mí àmì wọlé ìtìmí náà làásàdúnà tó wá dé pé àwọn tí wọ́n ń ṣe ń dáwé wọ́n bá lọ lè ma bí ìfọ̀kàbalẹ̀ ṣe tó ní ẹ̀mí àwa àlùsùnà ni àti ìfọ̀kàbalẹ̀ lọ́sàn-án lóru wọn bá wọn jó wa àwọn ìyàtọ̀ wọn ẹ wá lè rí ìfọ̀kàbalẹ̀ yìí àbí kẹ́ kó gbogbo nǹkan kú lẹ́nu kọ́ wá ku àlá ẹ̀rọ màyá mi aburú ń bẹ lẹ́nu ayé táburú bá ṣẹlẹ̀ sí mùsùlùmí èyí kú nínú Islam ó dùn síbẹ̀ náà ni ibẹ̀ náà ló ti wá solúṣàn rẹ̀ pírọ́bùlẹ̀mù wà ẹni tó bá ní òsì pírọ́bùlẹ̀mù yìí ń parọ́ ni ilé ayé gangan ni pírọ́bùlẹ̀mù laqad khalaqna al fi kabad ọlọ́run la yín sínú kabad kabad ọlọ́run ọ̀dà ayé pè ní kabad adáyín sínú problem ọwọ́ nígbà tó ti wà nínú inú problem ni ò ní ní problem ibẹ̀ gan lòun ti ń sùn bẹ́ẹ̀ lòun ti ń ṣe kíni lòun ti ń jí problem àìrọ́ ma bí nígbà bá ti rúndú mata problem bí ó ṣe tọ́ ma problem àìlówó lọ́wọ́ nígbà bá ti lówó lọ́tà problem kọ́mọ́gbélé káyọ̀ ọmọ ilé ọ̀gá ọmọ ilé ọ̀gá ni ẹni tí máa ń ṣe sàárà wọ́n wọ́n yé sinmi láyé ń bí náà jẹ́ náà ti máa ń sinmi torí pé wọ́n ọmọ ilé ọ̀gá ni. muwa muwa muwa muwa muwa muwa ọ máa na nígbà sọ̀rọ̀ nígbà tó pọ̀ ó tó máa na nígbà tí ò sí. kékeré ká tó kéwú wàhálà sí ọmọ tó náà ẹgbẹ́ wàhálà gbogbo àwọn tọba tó wá gbà pé ilé ìṣòro ni ọmọ wa sábì ọlọ́run ọba tó dálé ayé mi kó mú ọ kúrò nínú ìṣòro yóò sì mú díẹ̀ kúrò ní kò ní nínú gbẹ̀ ta ẹ̀já máa sọ lódò ọ̀rọ̀ torí ńgbà tí yóò sọ̀rọ̀ ó ní nàmá àlòósírí yusra ó ní fa inna ma àlòósírí yusra méjèèjì yẹn máa ń pààrọ̀ ara wọn ní bí ọ̀sán àtòrú máa ń sékiri bí sẹ́ máa ń pààrọ̀ ara wọn ẹgbà tá ti bí táyé fi parí kò sọ́dọ̀ ẹnìkan wá ń bẹ nínú ọ̀sọ̀ ìdààmú tí tó fi wá lọ ayé ẹ̀ parí kò sọ́dọ̀ méjèèjì lèyàn máa lò bọ́kà bá ti dé máa retí kejì tó ṣe jẹ́ pé àwọn tá a bá wá nígbàgbọ́ eré tí ìbẹ̀rẹ̀ bá pọ̀ inú ò ní máa dùn púpọ̀ nítorí pé a ti mọ̀ pé áà lẹ́yìn èyí tá aláàánú ẹ̀rín ẹkún ẹkún ẹ̀rín ẹkún ẹ̀rín bọ́dọ̀ bá ti wá débẹ̀ kí láwọn tara wa fún àwọn bàbá pásítọ̀ wa ní àwọn ní kọ́ńfìnì táwọn ti ń bá yàn yanjú ọ̀rọ̀ ìṣòro apàdà wá rí i pé pírọ́blẹ̀mù ló ti àwọn náà débi wọ́n fi lọ lè sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀ṣì oye àwọn gan fúnra wọn ọ̀tọ̀ ní kọ́ọ̀sì tí wọ́n ṣe ní yunifásitì ó ti wá di evangelism mùsùlùmí tọrọ wá yọ wá rò pé ìgbàlá kan bẹ́ẹ̀ nìkan irọ́ ló ń bẹ irọ́ nìkan nínú ìgbàlá wà náà ni kò ṣe sùúrù fọlọ́ kò sì gba kádàrá rẹ̀ èyí tí ọba dakọ ma wá pè é ma wá kalẹ̀kùn yẹ ma wàá jí kíní kan ó kéré wájú rẹ̀ láì ní sàdúrà lérí ẹ̀ ibi kìíní yà àmọ́ màlí dá sí ìrọ́ anabi ani wàlá tẹkìn ìlànà sí fẹ́rẹ́fẹ́ta ayé ìrọ̀lọ́ wọn bá wọ mama dání dára mi láàrin ká dúdú ká sí kíní káyà ìlú sì sọ̀rọ̀ wọ́n nǹkan bàjẹ́ máa yàn la láàrin kádìjú káyà wọ́n ṣíjú àánú rẹ kúrò lára mi lóun di wọn gbà táàfin yadu táàfin sekiri táàfin là àdúrà yẹn wà lọ sí tádẹ wà láà tẹkiri ni ilà nafsi ìfarifata ayé kò sí tí o lè ṣẹlẹ̀ kò sí tí ń ṣẹlẹ̀ sáwọn kan tí o lè ṣẹlẹ̀ sí ọ aláàkàn sọ pé bọ́ wọn ṣe ṣe tiwọn ìwọ náà tọ́wọ́ àbọ̀ ṣe wà náà ìwọ náà máa wá bẹ̀rù rẹ̀ pé ọmọ bọ́yá wọn ló tún kàn àmọ́ pẹ̀lú àdúrà ọlọ́mọ ṣe ń fi fúyẹ́ fún yàn ìsọ́ ama wọ́n wá sọ́sọ́dọ̀ ọlọ́run ama ara kàánú ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run nìkan láti mọ ara kàánú rẹ̀ wọ́n bẹ̀rù mi lẹ́nìkan lẹ́yìn ọlọ́run ọba wa eléyìí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ tó o bá ti ní eléyìí o ti di muslim lẹ́yìn náà o ò ní ṣe bídíà o ò ní máa dáadáa dáadáa nínú ẹ̀sìn ànábì mú ìlànà kalẹ̀ kí wọ́n ti máa ṣe é ní ìwọ́n náà wá dá tiẹ̀ lẹ̀ nítorí sọ ni pé ànábì yóò ṣe òjíṣẹ́ rẹ̀ máa tó bá ṣe lẹ́yẹ kọ́ máa ṣe kíni kọ́ ọ máa tẹ̀lé ọlọ́run fàlà ọ̀rọ̀ bí kàlá yóò mìíràn ọlọ́run ọba ní ìgbàgbọ́ yóò lè ti pè é ẹ̀ lè ti di muslim hatta yóò hakimuka fi ma shajara bainahum ó dìgbà tẹ́ ẹ bá ń fi ọ̀rọ̀ ànábì ṣèdájọ́ láàrin yín ó dìgbà tẹ́ ẹ bá ń tẹ̀lé ọ̀rọ̀ ànábì ó dìgbà tẹ́ ẹ bá ń ti ọ̀rọ̀ ànábì síwájú gbogbo ọ̀rọ̀ sọ́kọ́ àbàbà wa lẹ̀ yorùbá àwọn náà ti ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa pé eléyìí ẹ̀sìn nígbà padà wá rí èyí láwọn amújàmọ́ àbẹ̀tà àwọn bàbá rẹ̀ àwọn amú tànàbì tọ́lọ́dà nàbì gan-an làwọn bàbá ń kó wa lọ làá fi ń tẹ̀lé wọn. ẹ gbọ́ yorùbá àárín àwọn bàbá tí kò sí bàbá kan lẹ̀ yorùbá kò sáà fáà kan à ń béèrè bẹ́ẹ̀ ni wọ́n pè a fẹ́ máa kí ni ọlọ́run àtànàbì sọ̀ làá fi ń tẹ̀lé wọn tàbá ti wá rí pé tí wọ́n ń ṣe yìí kọ̀bẹ́sẹ̀ mú kí làwọn ó ṣe àwọn ó fi ilẹ̀ ànílò gẹ́gẹ́ bí programu tá a fúlẹ̀ nírọ̀lẹ́ nípa ọ̀rọ̀ sọ̀dá àwọn ọ̀gá bíi five thirty fẹ́sùbà aago méjì aago mẹ́rin aago méje aago mẹ́jọ wọ́n ti bùn fáwọn ọmọ yẹn ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ láwọn àsìkò kan àwọn àrùn ọmọ bọ́ sáwọn àsìkò yẹn láwọn àsìkò kan wà láì rò ní bọ́ síbẹ̀. six o'clock ní alifajà rí wọ ìgbà ńlá rí náà ojú ọkọ ìgbà alifajà rí wọ láwọn àsìkò kan six o'clock ní ìgbà mi yọ nígbà mi after six. tó fẹ́ẹ́ tàbí táwọn bàbá ti wá kọ́ lẹ̀ ṣé àwa ní torí bá wa fẹ́ràn àwọn bàbá àtàwọn bàbá ti wá bàbá náà ọ̀rọ̀ sí ni ó ọ̀rọ̀ kọ́ wù tún bẹ́nu tí wọ́n kọ́ wa tọkọ̀ rẹ̀ tì í sì bẹ́nu ọjọ́ òṣèkiri tí ó kọ̀rẹ́ tì í jọba kọ̀rẹ́ tì àmọ́ kọ̀rẹ́ tì pẹ̀lú àdìkítàbù ọ̀ṣunna àmọ́ àṣàdúrà torí a àdìmọ́ ti kọ́ wa ká tó kéwù ẹran ẹran fúnmọ́ àtìkọ́ àwọn àti ìdúmọ̀ bẹ̀rẹ̀ ká tó lọ lójú ẹni bàtà bẹ̀rẹ̀ wọn nígbà níjẹ́ náà fúnmọ́ tọ́ ilé tí olùdó alẹ́ tó ti ka ìwà ń kọ́ alẹ́ mọ̀dúnrún mọ́ yóò mọ̀ sábẹ̀ yìí wọ̀ yóò lọ́kọ̀ ìsọ̀mọ́ àmọ́ ká wá délé ni pé àgbọ̀dọ̀ kọ̀rẹ́tì àwọn bàbá wọn ìdààmú nù ni wọ́n gbé yìí kọlọmọdé adamu jama anabi wula ma fi ẹni tí a ma tẹrẹ tẹbi jẹ muslim ọkàn ka pé ọ̀rọ̀ tá à ń fa ìmọ̀ kí ni Allah sọ kí ni anabi sọ èyí táwọn méjì bá sọ òun ni ọkọ̀ èyí tí ìkéyìí mùsùlùmí bá sọ àbí ìkéyìí àfa tí ọba ti bá ti kọ́ àmú ẹgbẹ́ kalẹ̀ nítorí ọlọ́ ìgbà náà ni Islam ló tó lójú tó láì ṣe bẹ́ẹ̀ ọkàn máa sin ẹ̀sìn àdáyébá ni ọwọ́ àmà ọwọ́ àdì àfa ọlọ́wọ́ àfa ní Yorùbá àwọn àfa ìbílẹ̀ àtàwọn àfa sọ́nà wọn ní ọ̀rọ̀ wọn ò yé mi ó lè gbúlẹ̀ ní pé bá a ṣe bá a tí wọ́n ti kéwì tí wọ́n ń ṣe ní ìbá àtàkùn kọ́là láwọ́ kọ́là sọ. kọ̀wá ní pè rẹ èyí kọ́ ọmọ jẹ́ àfa ìgbúlẹ̀ èyí tí ò pè rẹ ní kọ́ ọmọ jẹ́ kíni kọ́ jẹ́ àfa sọ́nà nítorí pé gbogbo tá a bá dàrú yọ padà sí kíni yọ padà hàn àwọn tí wọ́n ń bọ̀ tó tu lòyìn táwọn ń tu yìí lọ kọ́lá wọn sọ fún alẹ́ ẹ̀tọ́ bá jẹ́ mùsùlùmí yóò máa wá sí ìbáàdà èyí tó ga jùlọ ìbáàdà òun náà ní sọlá ẹgbẹ́ bá ti sọ ní Ramadan bá dé àwọn gbà wẹ̀ Ramadan tó bá ti jẹ́ mùsùlùmí ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam ọlọ́run bá lẹ́yìn olùgbàgbọ́ òdodo Ramadan aṣèlú dandan fún yín kutiba fúlidọ̀ dandan tó bá ti bàlágà dandan ní kéèyàn gbà ẹni tó bá jẹ́ mùsùlùmí ọgbọ̀rọ̀ gbàwẹ̀ tó bá gbàwẹ̀ ọ̀kan náà àwọn òpó ìsìlámù rẹ̀ kàmá kò tí bá alẹ́ lẹ́sìn àmì kọ́pìlì kùn lálẹ́ fún tẹ̀tẹ̀kù ọlọ́run bá láwọn anábì ọlọ́run tó síwájú náà gbà wẹ̀ kẹ́ẹ̀ni bẹ̀rù ọlọ́run mo fi ní ẹgbà wẹ̀ mùsùlùmí òun náà fẹ́ bẹ̀rù ọlọ́run torí tọ́ba ti bẹ̀rù ọlọ́run ọba wọlé wàárẹ̀ o sì láti bọ̀ tán wọ̀lá akébátú nílùú mọ́tẹ̀kì ọlọ́run ní ìgbẹ̀yìn dáadáa àti bọ̀tán dáadáa fáwọn olùpáyọ̀ ọlọ́run inú tí wọ́n mú yàn páyọ̀ ọlọ́run náà nìkan ọmọ fẹ́ fi parun ọmọ máa gba tọ̀ra yẹn ó tó máa gba ti náfìlà alamisi yẹn monday thirteen fourteen fifteen ọmọ gbà á ọmọ ọlọ́jú inú rẹ̀ ọmọ gbóná lẹ́yìn alásàrí ọ ọ̀rọ̀ rẹ̀ dúró ìhá ọlọ́run ìfi wọ́n yẹn ló wọ́n lọ wọ́n láàárọ̀ ọlọ́run ọ̀kadà wà bá wà sùn wọ́n ní dábàá ní kí wọ́n máa san ten thousand ní dojoojúmọ́ fúnjọ́ kọ̀ọ̀kan nínú Ramadan ọlọ́run rẹ̀ láti lọ́ọ́ san tó wọ́n ti bí àwẹ̀ Ramadan ten thousand lọ́dọ̀ ọgbọ̀n ẹlọ́nà kí lọ́ọ́ rẹ̀ thousand àmọ́ ládàá tó wà nínú àwẹ̀ ọlọ́run ọba ní gbogbo sẹ́tẹ̀ bá ṣe ó ti ní ládàá tẹ́ gbà ńlẹ̀ sọ̀rọ̀ àfàwẹ̀ nìkan fẹ̀yìn na wòlí wàhálà àjùsí bìsì ẹni mú làwẹ̀ nítorí wọ́n rí i pé ọwọ́ àti tọ́lẹ̀tì òsì ní mú mi ọlọ́fààní àti mọ́mi tútù òsì ní mú torí pé ìwọ àtọ́lọ́wọ́n bá àlá ẹjọ́ ń sábà ara yín ọlọ́wọ́n bá ni ẹ̀hẹ́n tí mo fẹ́ fi ó sì jẹ́ pé mùsùlùmí yóò máa gba rẹ̀ ẹni wájú mùsùlùmí ọ̀lọ́ mọ́kà tó bá ti lówó lọ́wọ́ walillahi ala nasa hijju al-bayti man istata'a ilayhi sabila òun ò lówó kọ́kọ́ lọ mọ́kà tó bá lọ mọ́kà ẹ̀sìn rẹ̀ ò pé lẹ́yìn náà wọ́n máa yọ sàkáàtì ní oṣù sọ́lẹ̀ kan wọ́n máa lọ fara ṣé àwọn àlùfáà wa wọn ni kàṣọ ìṣòro Islam wọn wá pín sí mẹ́rin àwọn tó pín yẹn sí wọn ní alákọ̀ọ́kọ́ àlàkídà ẹwà ti pẹ̀lú mùsùlùmí àkídà rẹ̀ lálàáfíà ní mánì rẹ̀ ó sì kí ni rẹ̀ lálàáfíà kó ní ìmánì sọ́lọ́ nìkan lẹ́yìn náà àlè ìbáàdà wọ́n máa wá sí lọ́hùn nígbà wọn bá níbi sí mọ́ wa ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àkàlàkù tó yìí bá wọ́n máa wù wáre sí bàbá ẹ̀ àtìyá ẹ̀ àtẹ̀bí ẹ̀ àtọ̀rẹ́ ẹ̀ níbọ̀ ẹ̀ mùsùlùmí ẹni tí ì ṣe mùsùlùmí wọ́n máa ròyìn ẹgbẹ́ yẹn dáadáa ní ọ́ ibi tó ti máa ní problem lọ́dọ̀ wọn ni pé a bá ní wọ́n wá sẹ̀sìn wa kò ní ṣe kiri kò ní ṣe o sì ní problem lọ́dọ̀ náà ọkàn ní problem lọ́dọ̀ tiwọn ni kódà tí wọ́n bá ń ròyìn rẹ pé o ní ṣe ọdún àjọbọ ò ní sòsà o sì ní bá dáṣọ òkú o ní bá ṣe àwọn ẹ̀sẹ̀ tí wọ́n máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá fi ń ròyìn rẹ ó jẹ́ àmọ̀ pé you are muslim torí pé islam yìí ọ gbọ́dọ̀ torí pé òun nífẹ̀ẹ́ àwọn èèyàn kọ́ wá sí rí ìbínú ọba rẹ tí ọ̀dà ọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òní àlùmọ́ àmọ́lá ká máa ṣiṣẹ́ òun ní ìfẹ́ parí ẹ̀ sẹ́wọ́n mẹ́rin yẹn méjì ní ìyàpọ̀ ní ìsìlámù pátápátá méjì ló kù ó reduce ọjà láti ìsìlámù yẹn wá sí ilẹ̀ sẹ́rí imá bọ́ọ̀bá ti mí bọ́ọ̀bá ti ní má nínú ọlọ́nìkan tọ́gbọ́rọ̀ ń gbọ́ òtún mi nǹkan mẹ́tẹ̀ẹ́ tó gbàgbọ́ tí ń jẹ́ olùdarí fún ọ àbí kí ń jẹ́ ọba fún àbí kí ń jẹ́ ẹni tó ń sìn àbí kí òun wá orí lọ́bẹ̀ òun ṣe muslim torí pé tẹ́ ọba ti ní ìmánì òun lè di muslim fọ́ọ̀mù tí wọ́n fún ọ tó fi lè tóbi ní muslim òun náà ní kò ní ìmánì sọlọ nígbà tó sì ti ní yẹn ẹ̀ muslim ọlọ́run bá ní wáyé ń táàbù tí wọ́n bá tó bá kú bẹ́ẹ̀ bọ̀ wọ́n akọ́rùn-ún sàdá tí wọ́n wá ń pè wọ́n àtàwọn zaka tí wọ́n wá ń tọrẹ fa ikhwanukum fìdí nígbà náà mo tó di ọmọ ìyá mi nínú ẹ̀sìn tí wọ́n bá tún wá kún bẹ̀rẹ̀ dọ́gbọ́n mo ṣe muslim mo yẹ sọmọ ìyá yẹn. ìbáàdà àṣàlá ṣọlá ṣọlá òun náà ní tọ́wá kí láyé iṣẹ́ rẹ̀ kí ọmọ darí sọ̀lá sọ̀lá ni ọmọ darí iṣẹ́ rẹ̀ ló jẹ́ àmọ̀ pé mùsùlùmí gidi ni ọ́ gbogbo ẹni tí bá fi ràn wọ́n rárẹ̀ àwọn afáà ni ọlọ́run fi láàyè láyé àti náà nínú ìròyìn àwọn ẹni eré ọlọ́run bá sọ pé àwọn tí wọ́n máa ń kéke oye yohanibun wọ́n mọ̀ alẹ́ sọ̀lá wá ti yí yohanibun ọlọ́run bá ní àwọn ẹni eré wọ́n máa ń sọ àsìkò òun gbogbo ẹni ìwé tí wọ́n bá wà tí sọ̀lá bá ti tó àwọn ò ní etí etí yìí etí yìí jọ́sìn gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ mi ò ní wọ bẹ̀ mọ́ lẹ́yìn kan máa lọ mọ́sálásì ìgbàlẹ́ àmọ́ àmọ́ àfihàn ráre àwọn àlùfáà ní tọ́pọ̀ àfihàn ráre ọ̀wọ̀ náà kò tó wà ní jẹ́nà àyẹ̀ká ń bẹ nínú náà wáyé ìlú wọn ń pè àwọn akẹ́rùn nìkan lọ́wọ́ mẹ́. ìnáṣì fàwáìlú lílù mùsọ̀lì àwọn afá àtàkẹ́ wa sábà tó mọ lílù mùsọ̀lì àwọn akẹ́rùn ni wọ́n ń pè ní mùsọ̀lì ọlọ́ọ̀ni ọ̀gbun kan wà nínú jahannam àwọn akẹ́rùn nìkan láàpọ̀ síbẹ̀ àlẹ́bí náà wọ́n á ń sọ láti hin sàrún àwọn tó dé pé wọ́n máa lọ́rùn lára nǹkan kan ò ní bí wọn lọ́wọ́ tó sì fara mọ́ wọn máa fi hàn rẹ̀ wọn máa kiri ìgbà tó wù. tó bá jẹ́ mùsùlùmí òdodo àbá kan ní wà lóde lásìkò ìrún tó táwa ni wọ́n dáhùn sókò ọmọ lọ wọ́n máa wọ pé orúkọ ọmọ ọmọ tẹ díga ìrún lọ́wọ́ kí. àwọn àná tí wọ́n ti bí síwájú rẹ̀ torí ìrún láti dá wa ọmọ kan lọ́kùnrin jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdẹ́yà àtàjẹ́ ńlá fún àfi torí kí torí ìbáàdà kí ni àkọ́kọ́ ìbáàdà jẹ́ ma àṣọlá ẹ̀dá kan tó ń tọ́lọ́wọ́ bá wa méjèèjì yẹn tí ìbá dá àyàn tó bá dé pé ọba yapa súnà ọ tẹ̀lé súnà nábì èyí ṣe mùsùlùmí nítorí pé erégun kan ní erégun islam ti ṣe kíni ó ti jábọ́ lẹ̀ sẹ́ni tí súnà bá ti jábọ́ sàádọ́tọ̀ aláìláìlára ti ṣe kíni ó ti jábọ́ tẹ̀lé àwọn méjèèjì àwọn ń dira wọn káàkiri ashadu an la ilaha illallah kí ladani ma ṣahadu anna muhammadu rasulullah méjìdì ńlọ papọ̀ ni bọ́kàn bá ti jábọ̀ èkejì náà ti jábọ̀ níbi bẹ́ẹ̀ ẹ dákun tó lọ ẹ má jẹ́ àṣẹbọ ẹ sì má jẹ́ àṣe dídà méjèèjì yìí sọ yẹn di mùsùlùmí torí pé òòlù pẹ̀lú mùsùlùmí kánábì ọmọ lọ bí kó ọmọ lọ ìdòmí kánábì ní báyìí ni máa ń ṣe kí wọn ní báyìí ni wọ́n ṣe ṣe títì ẹ̀ ó sì ń pè lẹ́sìn méjèèjì yẹn máa yẹ kó nùsùlá ẹ rí ìwà àti dídẹ mọ́ mọ́ bóyá ọkọ lè yàn lọ́wọ́ yáwó àbọ̀dáwọ̀ àjọ ó kó tiẹ̀ kọ́ á dá wọn kọ́ sí lọ́wọ́ ìwà burúkú ni torí pé àmánà nínú wa mùsùlùmí àlùwàfà òbílẹ̀ àhàdì kátí àdéhùn nínú wa mùsùlùmí ìwà rẹ wá kù díẹ̀ káàtó òní torí ẹ̀ òun dára náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àmọ́ èyí ṣe káfẹ́ ojú wọn bí wàá rẹ bá ṣe dá sí ní islam ló ṣe dá sí bí wàá rẹ bá ṣe burú síbẹ̀ ní islam ló ṣe kíni ló ṣe rìdíùsì lẹ́yìn náà ni muhammadu mùsùlùmí àwọn sọ̀rọ̀ tó dáadáa lè mẹ́rin alikawulu kan labani ni mahalo bi lẹ́yìn tala o rọdùn o kéfa ya rọdùn hali bi labana ọ̀rọ̀ tó bá ti bọ́ọ̀lẹ̀ wọn wàllá wàllá kò sí kúmá wọn yẹrẹ gẹ́gẹ́ bí wàrà tó bọ́ọ̀lẹ̀ nínú ọ̀yà rànkúmi kò sẹ́ni kankan nílé ayé tó lè dá wàrà náà padà sílẹ̀ mọ́tò máa sọ anabi ni alimuslim man sallima alimuslimuna min lisani wa yadihi alábìlẹ mùsùlùmí gidi lẹni tó jẹ pé yìí máa ń sọ àwọn rẹ ẹ má jẹ àmà sọ nta àbá mà ẹ má jẹ àmà sọ nta àbá rí gbogbo nbọ ọba ti ibi tí ọba ti da olójú má sọ pé bẹ́ẹ̀ tọba ilé sọ bẹ́ẹ̀ tọba rí bẹ́ẹ̀ ọlẹsẹ nítorí pé ọkà zoom kódà olójú tí ọba rí bẹ́ẹ̀ oyè ìyá yẹn tó wá nípa tó ti parọ́ mi nílẹ̀ ẹ dàpọ̀ torí tọ́lọ́wọ́ bá wa nínú bá fi mọ̀ wá mùsùlùmí ó dáa ní kẹ́nìkọ̀ọ́ká ọ̀ká máa ṣe sùúrù wọ́n ti bí ọlú kò sì lágbára àti gbẹ̀sán ọwọ́ ayé àfẹ́ntorí ọlọ́ ìwà mùsùlùmí àdáwò dé òṣè sùúrù òkú ìmúsùláà torí àdáwò ní máa ń tún láàṣírí ìgbàgbọ́ tó ọba wa ní ìwọ́n lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àbọ̀ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ọ̀nlọ chọ́ọ̀chì nítorí pé ó ní problem the same problem tó ní yẹ the same problem tó ní yẹ ẹgbẹ̀rún rẹ̀ ń wà lọ́hùn tí wọ́n ti ń yẹjú láti ọdún gbọ̀n hàn tí ò tí ì rí yẹjú ẹni tó kó wájú rẹ̀ gẹ́gẹ́ ní ọ̀dọ́ ẹni kan fáìlì wà ọ̀gẹ́ ní ọ̀sán ọ̀dọ́ ni àlá wọ́n ìtọ́ wá kẹ́yìn sáà láàtọ̀ wá lọ sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run bá tí wọ́n lágbára láti ṣe kankan ìjà ṣe sùúrù lásìkò àdáwò lẹ́yìn náà àlàyà tọ́lá ọlọ́run bá máa bẹ wá ni ọlọ́run fẹ́ wò ni oye ọ̀lẹ́yà àlàmánà aláhùn lẹ́nìínà sọ̀dàkù ọlọ́run fẹ́ mọ̀ bẹ́yọ lódodo ni lọ́wọ́ sí dáyìn wò ọ̀lẹ́yà àlàmánà kàdìbì lọ́wọ́ sí fẹ́ bó purọ́ bá ni kí ọjọ́ kan wọ̀ dáyìn wò tèmi ń bẹ lára mi bí fi máa ń sọ̀rọ̀ yìí títí ń bẹ lára yín ẹ̀sìn bara yín sọ̀rọ̀ tí lágbájá ń bẹ àwọn àdáwò kan bẹ tí gbogbo àjọ mọ̀ pé lágbájá ládàáwò yìí àwọn àdáwò kan bẹ tó lè fẹ́ ká lóko pásánálì tó ṣe kí ni lọ́mà kí wọ́n máa wá wò pé bóun tiẹ̀ ti wá rí ẹ kí mo ṣe fọlọ́hún bóun ọlọ́run ti wá ń ṣe nígbà yìí tọ́lọ́run bá ṣíjú rẹ tó bá ṣí wo àdáwò tí ó dìrú ẹlòmíì ọ máa wá máa ṣe sùjúdù sùkúrù ìpè ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ tèmi mo dúpẹ́ tèmi nǹkan ń bẹ lọ́dọ̀ ọlọ́run nǹkan ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wọlé anábìlú wà nínú fún bìṣẹ́ ọlọ́run ọba ní ìdáyìn wò bìṣẹ́ pẹ̀lú téńté nínú ẹ̀kọ́ nínú ìjayà ìlú ọ̀rẹ́ nìkan táyà rẹ̀ já àyà rẹ̀ ò ní já tọ́lọ́run Ah, nígbà yàrá bá ti já nítorí ọ̀run sọ náà ló ṣe kí ni ìlọ́sẹ̀lẹ̀ yẹn ọwọ́ a pèpè àṣìbìnà aláhùn wa ní màlúwà tó lè yára habar rahim yára sẹ́jà lálu wà lè kíra yá hàlù yá kọ́ ọmọ kì í ọmọ kì í fún wọn lọ musa fi lọ́kà bàtì sànù yára yìí náà ilẹ̀ náà subhanallah yá hàlù yá kọ́ ọmọ kì í ọlọ́run ọlọ́run padà wá fi ọlọ́kà bàtì. ẹ̀yọ́ máa yá mi ìtìjú nínú wa islam lọ́wọ́ gbogbo ẹni tó bá jẹ́ àṣà bẹ́ẹ̀ àwọn máa yá mi nísìnyí ẹ wà wò pé ṣé ẹ̀sìn náà anábì muwa náà lọ́gbà yìí àbẹ́sìn mi anábì ní alhayahu khairu kulluhu anábì ní oore pápín oore tọ́lá máa ń ṣe fún yàrá nínú wa oníkéyàn ní tìjú ẹgbẹ́ bàbá yẹ ẹgbẹ́ ìyá yẹ ẹgbẹ́ ìyàfá yẹ ẹlẹ́mìí sẹ̀ ni wọ́n ṣe wàá bá àwọn àfọ àlójúkù táwọn yẹn fi ń ta yín sí dákan bọ́ sórí wásaapù yọmọ kà máa dákọ̀ ẹ̀ ní ọba wọ́n kà sí ti yìí lọ́wọ́ máa ṣiṣẹ́ lọ́wọ́ ń bẹ lọ́rẹ́ pẹ́pẹ́ wọ́n kà máa wúwo kú wí ọmọ sọ̀sọ̀ kú sọ gbogbo tí ń sọ ọ̀dà lójú ẹ̀dá kan àyà ìtìjú wọn náà máa dọ̀bálẹ̀ lọ́tọ́ wọn sì náà máa kúnlẹ̀ ẹ wọn náà máa rò kú fún yẹn àmọ́ wọn náà máa pààyàn dé ẹgbẹ́ bá ba ẹ oyè ọ̀pọ̀nlé anábìnrin náà mọ̀jọ́ kan ìyá arúgbó jọ̀kújọ̀kú sí ìṣe mùsùlùmí ó sì ọ̀nùmárì àwọn ìbùdó yẹn máa ń rò tí ọ̀run máa ń kì í ànábì wa rí i pé ìyá yìí dàgbà pọ̀ ẹrù tó rù ú pọ̀ ànábì wa gbà nílé ànábì wa bá ọba rù délé gbogbo àlàkàtà rí à ń ka àlọ́ ẹjẹ́ a máa ti bú àwọn àgbàlagbà ẹjẹ́ a máa ti bú àwọn èèyàn ẹjẹ́ a máa sọ̀rọ̀ dáadáa fáwọn èèyàn ànábì ti gbẹrù yìí jàmá oye oṣù oṣù wa gba gbedele lẹ́yìn wa ní ọmọ yìí ọmọ sí wa níbẹ̀ ni ọmọ nǹkan bẹ tó sọ èdèǹsì muhammadu wọn pè ọmọ burúkú yẹ o gbogbo ibi tó bá ti rí kọ́ máa sá fún mi ọmọ yẹn gbogbo ń tà pè lọ́lọ́ ń tà ó ti fẹnu bá gbogbo dé mọ́jọba jẹ yẹ o anabi wàhánà muhammad rasulillah èmi náà lè jí sí ọlọ́run ẹ wo anabi ti kọjá forty years àbí ìgbàwọ́ ni wọ́n fọ́n lórí sàálà forty years bàbá forty years ń gbé ẹrù lórí àwọn èèyàn ẹ wò tìjú yìí ẹni tó ń gbé ẹrù lórí ẹ ẹni tí ò mọ lọ́nà bí bàbá kìsẹ́nì kan wọ́n bọ̀ ń sìn táwọn bàbá kan wá gbẹrù ń sìn òun àbọ̀dà náà wọ́n pẹ́ ah kí ń ṣẹlẹ̀ ìjọ lérí. àwọn èdè gbogbo ẹ wá gbọ́ lọ́wọ́ wá sí òfin kalẹ̀ fọlọ. nǹkan tí ń tèmi sún nàta àrùn sẹ́ni àdébẹ́ ká bá ọkọ̀ ṣe ànábì. èyí tá àdébẹ́ bá ti ṣe ká máa ṣe kíni ká máa ṣe níparí ọ̀rọ̀ mi ká lódodo ẹ̀dá kan ẹja lódodo wọ̀ngá bódodo rẹ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ó ṣe dàgbà láyé lẹ́nu sẹ́rẹ̀ wàláhì tó o bá ń sòdodo ọ̀nà ọ̀mà sí ó lè má pọ̀ ní aláàní tórótóró ni àmọ́ kò ní í dá kò ní pékin kò ní í dá ọ̀ nàwọ̀ sàré lẹ́nu sẹ́yìn rẹ̀ máa sòdodo sọ́dọ̀ àti sòdodo àwọn èèyàn máa wá lẹ́kùn ọ̀la lẹ́kùn àánú ọlọ́run máa sílera wọn fún ọ eléyìí ni ẹ ẹ lè gbéṣẹ́ fún olódodo lẹ́kùn mi tún sí ìtàn náà tún lómi àmọ́ tó o bá ti jẹ́ òpùrọ́ tí wọ́n bá ti ka ọ lẹ́ẹ̀kan gbogbo lẹ́kùn tó yẹ kó sí lẹ́kùn ọmọ sí kí ni lọ́mọ wá sí. akébẹ́lẹ́ lọ mẹkáníìkì yẹn ẹ̀ma dọ̀dẹ̀ káfíńtà yẹn bíbélà yẹn a afẹ́gbẹ́ tẹ́tẹ́ dùn fún ẹgbẹ́ fóònù yìí fún a yọ̀ọ́ yọ̀ọ́ máa ti yẹra wọn ọ wà láyé ń sẹ́wọ̀n wàláhì òdodo ọ̀rẹ́ òní ọmọ mi ń tọ́ fẹ́ níláyé irọ́ ọ̀rẹ́ òsì ní gbé ọdún bí tí ọlọ́run bá kádàrá kó o ní sékéyìí òní débẹ̀ ẹja lórí mu dání lẹ́yìn náà káráyé sá ìdánwò ìráyé sá ni pé òní kọ ayé máyà àlìkíyàmà ló gbé síwájú lójoojúmọ́ mùsùlùmí káyé léyà torí pé sórí ilẹ̀kùn kú yìí wọ́n máa ń kà á fún yà lógìgì ni mùsùlùmí yóò kò ní payé tì pátápátá tí wọ́n bá lọ lè sùn tí wọ́n wà níta wá kúlù àníbọ́lọ́mọ́lọ́ wọn ó jẹ yàn ó kú jẹ bọ́lá bá ní yọ fún yóò kú da fún bọ́lá bá ní yọ fún ẹni bá sùn tèmi yóò sùn lọ́dọ̀ yóò wá tóbi gbọ́dọ̀bìnrin gbọ́dọ̀kùn yóò máa tóbi sí ẹni tí máa ń sùn gbọ́dọ̀ máa ń tóbi. àwọn sàábà gan ò sùn ọ gbọ́dọ̀ lọ ní dábàá pèrò ọjọ́ jimá gbọ́dọ̀ lọ ní kí wọ́n ṣe. pọ̀sọ̀ àwọn ìlà ti kiri dáwà sẹ́rù lè bẹ̀ ẹ́ fi títà rẹ̀ alẹ̀ ẹ wá ṣe bó ẹlẹ́dẹ̀ẹ́kí jimá ẹ má fi ayé ba ọ̀run jẹ́nu àmọ́fà yìí bọ̀rùn jẹ́ lọ́lọ́run sọ yẹn nígbà wọn kí dìmọ̀ tọ́pọ̀ ìdákò ìyá tó sọ̀rọ̀ àti fáńtẹ̀ ṣèlú fẹ̀rẹ̀ àbí wọ́n tẹ̀ wú ní ìfọ̀dì nìlá aláwọ̀ bá ní ẹ̀ padà sí ibi ẹ̀fọ́nká ni máa wọ ọlọ́ ọlọ́run káàkiri ọlọ́ ọlọ́run lè wọ́n lẹ́yìn jíjẹ wọn ọlọ́run tún ní ẹ̀ tó padà sí ṣọ́ọ̀bù yìí ẹ má fi ọ̀run bà ayé jẹ́ ẹ má fààyè bọ̀run jẹ́ ẹ má fi ọ̀run náà bà ayé jẹ́ méjèèjì náà ayé náà ní méjèèjì náà lọ́run lẹ́yìn náà ọlọ́run ọba àlá ó gbé wa jìnnà táwọn ìwà tí ọ̀dà tí ìbá ti jẹ́ muslim àwọn yóò máa wọ̀ ọ́ wọn ní ẹ̀yin mùsùlùmí lẹ́fẹ́ fáyé sí wọ́n àti wọn náà tó wá rí báyìí ìwà láti tọ́ bẹ̀rẹ̀ sí bí wọn náà bá wá bàjẹ́ ẹ̀dá kan torí ọlọ́run ọba àlá kí náà fi tó sí kí wọ́n máa pààyàn aláwọn mùsùlùmí tí wọ́n pààyàn lẹ́kọ̀ọ́ta gbé lọ ìlú ta lọ láìpẹ́ mọ́sálásí ta wà ọ̀kan náà àwọn ọmọ kan wá bá ó ní ìmáàmù onígbà tẹ kọ́kọ́ ní ọdún kẹta sísè gbogbo jẹ́ nsọ òun náà wọlé wọn ni ìgbà tó làwọn kó yí ẹni táyé ìmọ̀ tó dúró lé dáadáa ní máa ń sóògùn ẹ ẹni táyé ìmọ̀ òtí kò tó dúró dúró òtí ìdúró dáa ti sọ́ńtẹ̀ wá lómi òun ra ọ̀kadà ọ̀kadà yẹn wọ́n wá tà òun wá yáwó òun jẹrà mọ́tò òun ti sàn tán ọ̀rẹ́ òun kan wá lọ́wọ́ bu lọ́dọ̀ alájò kan tí ọba òun ṣáájú tó wọn fi tètè rí owó yẹn san nígbà náà bí sèlè ká máa sọ tá a bá jẹ gbèsè aláwọ mọ́kìfì ní bí aláàlíkà ani haramika wà á jìnnì ní bí fọdílíkà àmà sí wà ká wàlúwàyí tí n bá ń ṣe ọlọ́run san gbèsè wọn mọ̀ sàn fún mi kọ́kọ́ nítorí kọ́ máa ṣe ó ní àṣẹ wọn fẹ́ ta òun fún babaláwo ni wọn náà ti dín àdúrà pé wọ́n ti sọ wípé ìyẹ̀bá ẹ̀ lọ́pẹ́rẹ́ pé éjì rẹ̀ náà fi jù báyìí náà lọ́mọ sọ lórí ibi jọ ó ní òun kà ọkà wá ta fẹ́ràn létí pé tọ̀ ẹ̀ tó wá kò tó bá mi sẹ́ni ẹ̀ wọ́n á wò pé yẹn kí wọ́n ti kílẹ̀ ní ìlú abẹ́wátà wọ́n á rí pé òun náà ní ló gbé wá lọ́mọ sọ lórí ibi jọ náà olóhùn wa du òun náà farabalẹ̀ òun ní baba ìpẹ̀lẹ̀ bóyá ṣé ẹgbẹ́ náà dáadáa wọ́n lè máa tẹ̀yẹ̀ sí olóhùn wa farabalẹ̀ fún wọn kàn yín baba ẹ̀dá kù ìgbàlagbà la yín lòún fẹ́ tọ̀ baba ọlọ́run ló ní mà yín bí mo ṣe débi gba mo pé àdúrà tó ti ṣe kí ni ó ti gbà baba bí baba ṣe yá ga baba náà ti ń kun gba àwọn nǹkan burúkú tó gbé nítorí wọn kọ́kọ́ gbé nǹkan mu fún mi yé tubulé ẹni ó lè ń bá ní ọmọlúwàdí mi lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ ra lọ́wọ́ àbí ọwọ́ fẹ́ tà bí wọ́n ṣe dé ibi tó wọn tó wọn tọ̀ sábà yìí wọ́n ti wọ òun lọ́ọ̀kan wọ́n béèrè pé bàbá mi lọ sí ra omi yébí omi fẹ́ wọ́n tà wọ́n ní lọ́ọ̀kan mi lọ́wọ́ ní ìbọ̀ ìbọ̀ ṣé omi yẹn tutù ló ń bá sàn lọ́n tóun tóun ra omi sábà yìí tóun yí sẹ́yìn ẹ̀yìn sọ́ọ̀bù bí wọ́n ti ń ta omi eré tètè ó ó ní ìgbà tó wọn wà nínú ilé bàbá wọn òun wá ń sọ fọlọ́ pé wọ́n lọ tó o bá fi là mí lọ́dọ̀ bàbá yìí iye ìdí sóògùn mọ́láyè iye ìdí sóògùn mọ́láyè ìgbé tó o bá yìí là mí lónìí. ọwọ́ adé ó ní wàhálà òun sì wá lérí fọlọ́ pé torí pé nígbà tọ́lọ̀ ti là òun òun rí i pé òun ti jẹ́jẹ́ wájú ọlọ́run mo níbọ̀ jẹ́jẹ́ náà padà jìyà náà ni ó padà sórí ibú náà wọ́n tàwọn kálí alàlàyé ilẹ̀ ìbílẹ̀ ayé mọ̀tò ẹ̀dá kan wọ́n pààyàn ní sinimá ọlọ́mọdé àti ẹ̀yìn wọ́n mú yàn jáde ní sin wọ́n sì lùlù kan lérí wọ́n sì wọ́n sì wọ́n sì tara àtọmọtọmọ ọlọmọdé àṣẹni mùsùlùmí pààyàn mùsùlùmí yìí fi rí ìyá sọ̀gùn lẹ́yìn náà mùsùlùmí ṣe sìnà ẹni wá pé èèyàn mùsùlùmí má ṣe sìnà torí ìwọ náà ọ̀fẹ́ kan lọ́dọ̀ ọmọ rẹ̀ àti ìyàwó ẹ̀ ọlọ́run wọlé àtàkọ́rọ́ mùsùlùmí náà wọn ni ẹ má ba yàwó yàwó lásìkò ẹ̀yin náà níyàwó ni bẹ́ẹ̀ sì níyàwó ẹ lábúrò ẹ lọ́mọ ibi ẹ̀fẹ́ fúnra yín ẹ má fẹ́ fún ẹlòmíì aburú ńlá mùsùlùmí kì í sì ṣe luwaat láwọn ayé sísan lẹ́nu ọkùnrin àtọkùnrin wọn máa wọn láwọn fẹ́ra wọn lẹ́yìn sahaq obìnrin àtọkùnrin wọn láwọn fẹ́ra wọn lórí àwọn òyìnbó ni àwọn òyìnbó sì ní wọn yàtọ̀ sí ẹranko tẹ́lẹ̀ náà ọlọ́mọṣẹ́wálé ẹranko tí ìbá ti ń gbọ́ làjú àwọn òyìnbó ọ̀làjú sábà ti takò Quran ìyẹn ti kó ní mùsùlùmí ó ti jìn kàn mí mùsùlùmí mutí wọ́n ní alájì ọlọ́kọ́lé ọtí alájì ọlọ́kọ́lé ọtí wọ́n ní islam ọ̀pẹ tọ́lọ́ ní ìwọ ní ọtí fájì tẹ̀lébù tọ́lọ́ ní ìtìnà kó mẹ́ mùsùlùmí ta tẹ́tẹ́ mùsùlùmí lọ lè máa lè yáwó èlé mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀yìn mùsùlùmí pẹ̀gàn mùsùlùmí fi hàn sí ẹ̀yẹ torí wọn ti ń fi ẹ̀yẹ lónìí kí lọ́mọ tó wà kádàrà tiẹ̀ mùsùlùmí àti máa ṣe kíni wọn bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ islam wa ọlọ́mọdé ọba jẹ́ gbogbo ntọ́da tọ́da tọ́da pátá nínú islam lọ́wọ́ gbogbo ntí ọ̀dà pátá ọwà nínú ẹ̀sìn mi ẹ̀dí islam ò tó wa nípa rẹ̀ ọlọ́mọba ni wọ́n máa ní àtàlù káwùlẹ̀ ní màndá ìlàlá ọlọ́mọba ni kò sẹ́ni tó ń sọ̀rọ̀ tọrọ rẹ̀ tẹ̀sùn ọlọ́dọ̀ ọlọ́run tó ẹni tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ẹjẹ́ máa fi ìwà wa pèpè ń ààyè nasra islam yamshi bayna an-nas ẹ̀jí ká di islam tí ń rìn ní àárín ìlú tí wọ́n ti rí wa báyìí ká máa rí islam lára wa wípé alájí àfi ẹ̀yìn náà lẹ́lẹ́ ṣe bẹ́ẹ̀ torí mùsùlùmí ni ká máa tún tí ọ̀dà ṣe awádìí kálukú lẹ́nu ilẹ̀ ayé tá a fẹ́ tó ayé ṣe ayé ti bàjẹ́ zọ̀hárà lùbàfáàdù fìlìbàdù wàlùbàhà ní makasaba èyí kan àwọn mùsùlùmí kan lóko kára kun tòótọ́ lọ́wọ́ bá wa kájẹ́ ìsìlámù tí wọ́n rìn láàrin àwọn èèyàn ọlọ́run ní wàkàlà ìnà nìmínà mùsùlùmí káma wá fi ìsìlámù proud ní gbogbo tí a bá ti kí ni tàbá wà tára proudness of islam ó náà ní pé kọ́ dárun gbọ̀n ẹ̀ ṣe káma pé mùsùlùmí ni ọmọ máa fa arun gbọ̀n wa ìwọ tó bá jẹ́ mùsùlùmí máa lu pẹ̀lú báàbù ẹ̀kọ́ balẹ̀ dédé káma pé mùsùlùmí ni lókun gbà tó ti wà nù kọ́ra tọ́lá ọba ní yúdi ní ilẹ̀ àlẹ́ yìí jalabibihin ọlọ́run ọba ní ọlọ́run bá ní mo define jẹ̀lbáàbù fún ẹ̀yin obìnrin jẹ̀lbáàbù yìí ní kẹ́ ẹ máa ṣe kíni ní kẹ́ ẹ máa wọ̀ jáde wọn ní kẹ́ ẹ máa wọ àwọn aṣọ èrèpé ẹ̀wọ̀n náà gbọ́dọ̀ aṣọ èrèpé àwọn aṣọ tí ọgbọ́n máa rí tí ò ní fẹ́ yàwó mi ìbọ̀rọ̀ àgbẹ̀mọ̀fẹ́ o bí ò ní fẹ́ bọ̀rọ̀ lásán ee káàmù tó dáa ìgbẹ́ta wọn náà máa ń fẹ́ yàwó ṣe àwọn tí wọ́n wọ́n wọ́kọ̀ tí wọ́n ṣe kí ni.

àwọn kìrìsìtẹ́nì ló lóyún jìbìtì ọwọ́ ní mùsùlùmí ló kù tó ń fẹ́ gbà àwọn mùsùlùmí wá ń ṣe ń ta fún un kílọ̀sì tó ẹni tó kọ́kọ́ kówó jẹ kílọ̀sì tí òfilẹ̀ ọwọ́ àmọ́ wọn wá bí bọ́dà pé àbúrò mùsùlùmí ṣé mùsùlùmí lẹ́yìn kàmáyò religion ti ti ẹ̀mú ti ti pinnu pé mùsùlùmí lọ́wọ́ ṣe kíni lọ́wọ́ gbà tí wọ́n bá wọ kílọ̀sì òfin ilé àwọn jésù rèé say I'm not a Muslim, sir. You are not a Muslim, sir. Thank you. What the past do is there. Ó dìnnà ìrọ̀ náà, ó na ìsìlá, ọlọ́run ti ṣe kí ni? Ọlọ́run ti dìnnà rẹ̀. Ẹni ìwé ìdáwà ti fẹ́ gbéṣẹ́ fún ọ, máa ní wẹ́ẹ̀sì ọ̀lọ́run ṣe gbé àmì Mùsùlùmí, àmọ́ yóò ṣe dáadáa pẹ̀lú yín. Sórí nǹkan sọ yẹn, wàkọ́lẹ̀ ìmẹ́ni mímẹ́ni Mùsùlùmí, ọlọ́run bá lónìí kan sọ bẹ́ẹ̀, máa sọ pé àmì Mùsùlùmí, ẹ fẹ́ kọ́lé kọ́lé tọ́wọ́ fẹ́ ra mọ́tò dẹ́kun fún mùsùlùmí ni ọ́ tọ́wọ́ tí ọba fẹ́ wọṣọ kábọ̀ fún mùsùlùmí ni ọ́ tọ́wọ́ dọ́kùnrin kámà tọ́wọ́ dọ́kùnrin kámà kọ́mọ fi islam proud wà táwọn ọmọ ẹ nítorí pé nígbà tọ́ba fi islam proud máa sọ orí burúkú ló ń tọ́jọ́ fi proud ọlọ́run ní ẹni bá ṣe sinmi ilẹ̀ islam òfin ló ṣe Allah ló sọ bẹ́ẹ̀ wọ́n máa yẹ bìtẹ́ gẹ́gẹ́ islam ọlọ́run ẹni tó bá lọ lè mú ẹ̀sìn mi ẹ̀tọ́ sí islam fàdá yóò kábàlà mi lòdì ń ṣe ní ànígbà lọ́wọ́ ẹ̀ owó fìlà áàkìrà tọ́wọ́ wá di ọ̀rọ̀ mẹ́rin káṣírí yóò wà nínú àwọn tí ó ṣòfò wọ́n ìtọ́ máa fi aṣọ àwọn ẹni òfò tọ́mọ fi sefari tọ́mọ fi múra àwọn ẹni òfò ọmọ fi sefari prophet islam islam islam ẹ̀sìn tá a máa fi hàn ní kódà àwọn òyìnbó gàtí mọ̀ pé islam nìkan náà lẹ̀sìn ọlọ́ wọn kà ń dọ́gbọ́n ní gbogbo wàhálà tí wọ́n bá kàkí ayé ni wọ́n fẹ́ wó islam torí wọ́n mọ̀ pé islam yẹn òun náà lẹ̀sìn òtítọ́ òdodo sì wà ń bẹ̀ àwọn òsèfó dodo irọ́ làwọn jẹ ẹni card wa kọ́ nígbà wa dọ́dọ̀ alájì kan wá ní wálé gbọ́dọ̀kọ̀ ah, ẹ eh, Ismail gangan ni orúkọ mi wọn kàn kọ́kọ́ lá wálé yẹn sí torí àwọn táwọn gbàṣẹ́ lọ́dọ̀ wọn ó ti jù sífà rẹ̀ ó ti jù sífà rẹ̀ wálé kọ́lá ǹda náà lọ́wọ́ bàbá ká àhàmìgbà ah, alájì kan lọ́fẹ́ gbé kọ́ńtàtì eh, eh, mílíọ̀nù fún torí wálé kọ́lá ah, àwọn gbogbo yìí wọ́n mọ̀ kọ́kọ́ sùn dálẹ̀ wá lọ sí ilé ìjọsìn wọn kò ní mọ̀ pé Ibrahim lọ́wọ́ lábẹ́ kọ́lá sí wọlé ẹlẹ́mìí tó ń mixẹ̀ Ismail àbí àwọn ọ̀dẹ́jẹ́ Yakub yóò wá ní Isma ẹ Isma kob àti yahoo dot com ìkìlọ̀ ìkìlọ̀ ìkìlọ̀ fi pamọ́ iṣẹ́ tí ọba jẹ́ sẹ́ẹ̀rì bó owó láwà ní lọ́bẹ̀ wọ́n ń gbé fún ọ bó o fáwọn ọ̀gá lọ́bẹ̀ bọ́lá bá ní kì í ṣe tiẹ̀ ẹ̀ ò ní ṣe kí ni wàláhì wọn ní rí gbà kọ́ wọ́n mínísítẹ̀tì lọ́bẹ̀ wọn ní gbé fún ọ tó o bá ti ní tiẹ̀ náà ní tọ́ba wo jàlíbáàbù tó lé wọ̀ láwọn ní hẹ́ẹ̀ àwọn sísá tá a ti wọ́n káàkiri àwọn ilé aláma náà ni wọn. ní ti bẹ́ẹ̀ má jà jùsí fún wa abẹ́lẹ́ nínú àná rẹ̀ ẹni wọ́n bá ta wíwá lọ́mọṣẹ́ ìgbà náà sí fún wa subhanaka wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.